ṣe bóyá tó sí tọ́lù o. tọ́lù tọ́lù. kò ṣe bóyá tó sí tọ́lù o. nínú ètò. ẹ ti ń gbọ́ lórí afẹ́fẹ́. nínú ètò. ẹ ti ń gbọ́ lórí afẹ́fẹ́ ọba wọn. ló balẹ̀ gúnjẹ sí kọ́ni o. ọba wọn. ló balẹ̀ gúnjẹ sí kọ́ni o. ẹ jẹ́ kí a tún máa padà kí n pe ẹ káàbọ̀ sí abala people's opinion gẹ́gẹ́ bí a ṣe làkàlẹ̀ àti pé gẹ́gẹ́ bá a ṣe ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ní abala yìí nǹkan tí a máa mú wá fún yín òun náà ni àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú nǹkan táwọn èèyàn sọ lórí gbogbo àwọn ètò tá a ti ń bá bọ̀ látàárọ̀ ó wá lè jẹ́ pé tìtànà náà wọ́n tó lè mú mọ́ tí wọ́n bá rántí o ṣùgbọ́n kókó nǹkan tí abala yìí wà fún òun náà ni pé gbogbo ètò tá à ń gbé jáde níléeṣẹ́ wa táwọn èèyàn bá ti gbọ́ tán ọ̀pọ̀lọpọ̀ ló máa ń tún nǹkan yẹn rò tí wọ́n á dẹ̀rọ wípé káwọn fi èrò ọkàn àwọn ránṣẹ́ sí wa wípé òkè o lórí nǹkan báyìí báyìí tá à ń sọ o àti nǹkan báyìí báyìí tá à ń ṣe o nǹkan báyìí làwọn rò tán bá ti wá send voice note yẹn òun la máa ń gbìyànjú láti bá wọn play jáde so that nǹkan tí wọ́n sọ yẹn gbogbo àgbáyé máa lè gbọ́ bóyá nínú sísọ tí wọ́n bá sọ yẹn àwọn tó jẹ́ àwọn agbófinró ní Nàìjíríà lọ́kìlẹ̀ àwọn náà lè pàdé ẹ̀ ó lè ní nǹkan kan tàbí méjì táwọn náà máa rí nínú ètò náà ìdí nìyẹn tá a fi gbé kalẹ̀ ṣùgbọ́n kó tó di pé a lọ ẹ jẹ́ ká fi ẹsẹ̀ kan kọjá lọ sí iléeṣẹ́ Renix Renix Reshape òun iléeṣẹ́ alálùbáríkà tá a sọ fún yín pé àwọn nǹkan tó jẹ mọ́ nǹkan bíi oògùn ìbílẹ̀ tá à ń ṣe ní Nàìjíríà àwọn ò sí Nàìjíríà Amẹ́ríkà ni wọ́n ti ń produce ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé kéèyàn tó máa produce àwọn nǹkan tó jẹ́ herbal medicine tó sì gba àṣẹ ìjọba sí lamẹ́ríkà ẹ̀rí pé kò ṣe nǹkan tó easy bí wọ́n ṣe gbàwé gba òǹtẹ̀ nìyẹn amẹ́ríkà náà ti ń produce àwọn oògùn ìbílẹ̀ tó jẹ́ tiwantiwa gangan lórí gbogbo nǹkan tó bá wá já ìsàn tàbí àrùn ẹ gbìyànjú kẹ́ lọ ra gbogbo àwọn product tó bá ń jáde láti iléeṣẹ́ Renix ẹ dẹ̀ rí wípé ẹ máa gbádùn ẹ̀ pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ bá ní high blood pressure tẹ́ bá pé ìfúnpá yín ga gan àbí ìfúnpá yín máa ń ga ẹ lọ product wọn kan tó pè ní knockout organic capsule tẹ́ bá rà ojú ẹsẹ̀ ló máa bá yín yọ ìfúnpá tó ga yẹn kúrò ń bẹ̀ àti gbogbo àwọn àìsàn tàbí àrùn míì bó ṣe rí kó tó anything tó bá ti ń ṣe yín ẹ máa gbọ́ ìpolówó wọn sìn ẹ̀rí tí wọ́n ti ka gbogbo àwọn àìsàn tàbí àrùn sílẹ̀ àti àwọn oògùn tẹ́ máa lò ṣùgbọ́n tẹ́ bá ti gbọ́ ìpolówó yẹn tán a máa fún yín ní fóònù nọ́mbà tó jẹ́ ti ọ̀gá àgbà tó ní yẹn tẹ́ bá ti pè wọ́n ẹni tó ní Renix gangan náà máa gbé suit nine hundred ni wọ́n wà ní uh, Louisiana Street ní Houston Texas bẹ̀ẹ̀ ẹ̀jẹ̀ àgbòpolówó náà à ń bọ̀ tá a bá ń pariwo iléeṣẹ́ Renix Shape LLC nígbàgbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àjànàkú kúrò ní orí nǹkan fèrè gbogbo ayé ló mọ láì rìn ọ̀kan òjọ̀kan òògùn ajẹ́bíidán ló ti iléeṣẹ́ Renix Shape LLC jáde àwọn bíi knockout organic capsule tó ń ṣiṣẹ́ fún ìfúnpá tó ga èèyàn bp flexix organic tó ń ṣiṣẹ́ bíi mọ̀nàwá nínú egungun fún gbogbo ẹni tó bá ní àrùn àrùnmọ́lẹ́gùn Shagablum True Force èyí wà fún àwọn obìnrin tó bá ti wọ menopause tó síbẹ̀ ọkàn organic capsule èyí tó ń dènà àìsàn ọkàn tó sì wúlò fá fáwọn tó bá ti ní health got me five forty x capsule eléyìí ló ń ṣiṣẹ́ fún oúnjẹ tí kò tètè dà nínú ara tó sì tún jẹ́ kí èèyàn lè jẹun dáadáa cognic hemp medium roast coffee èyí ló ń dènà ara àsanjù kàrò kọfẹ nílẹ̀ kàrò sì jí pépé ọkàn flex organic dumins box ó dára láti máa jẹ fún ọmọdé àti àgbàlagbà láti dènà àìsàn inú ara bákan náà probenix digestive enzymes clouds èyí wà fún ẹni tí kò bá rí ìbọ̀sẹ̀ sí déédéé benix organic pea protein cloud ó dára púpọ̀ fún ẹni tó bá nílò èròjà protein nínú àgọ́ ara tó fi mọ́ ọkàn fanila collagen èyí tó mú kí ara jọ̀lọ̀ kó sì máa dán kàrà ó sì jí pépé gbogbo bá wá jìnnà ìlà kó láti rí àwọn ojúlówó oògùn tó ń jẹ́ bí ìdán yìí rà ẹ̀ka sílé iṣẹ́ renix shape llc ní four forty louisiana street suite nine hundred houston texas Zip code ni seven seven zero zero two. Telephone number one eight eight eight eight nine six nine four three eight. WhatsApp number wọn ni eight three two eight nine eight nine six one zero. Tàbí wẹ́bsáìtì wọn www.renictheshape.com tàbí www.renictheshape.store. Bí o ṣe jẹ́. <clears throat> òun náà lẹ ti gbọ́ yẹn ẹ gba fóònù nọ́mbà tí mò ń sọ yẹn pé tẹ bá pè é ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ Renix àwọn gangan àwọn ni wọ́n máa gbé fóònù nọ́mbà yẹn ẹ bá wọn sọ̀rọ̀ iléeṣẹ́ Renix reshape ẹ má pe nọ́mbà yẹn lórí direct call o ẹ pè wọ́n sórí WhatsApp plus one eight three two eight nine eight nine six one zero ẹ tún nọ́mbà yẹn gbọ́ lẹ́ẹ̀kan sí plus one eight three two eight nine eight nine six one zero ẹgbọ́n lẹ́ẹ̀kan sí plus one eight three two eight nine eight nine six one zero lórí whatsapp nìkan ni kẹ́ ẹ ti pè wọ́n o tó ẹ jẹ́ kí a tẹ̀síwájú apá aboníkà ti bẹ̀rẹ̀ voice note wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí mẹ́sẹ́gì mọ́rẹ́mí àjànsòrò ìyá èkìtì <laughs> wọ́n ti fẹ̀sùn rẹpẹtẹ kàn mí wọ́n lè mi ní jẹ́ kí voice note àwọn jáde bet ó yọ lọ ṣá because ó dàbí pé àsìkò tí message wọn máa ń bọ́ sí bóyá mi ò kí ń rí ṣùgbọ́n orí tí wọ́n gangan láti máa wá bẹ̀rẹ̀ lálẹ́ yìí mọ́rẹ́mí àjàsòrò fún QH radio ìyá èkìtì a máa bẹ̀rẹ̀ látòrí tiwọn ẹ ṣeun ẹja máa nìṣó ń bẹ̀. hello gbogbo ilé o mọ́rẹ́mí àjàsòrò ló ń kí yín o alias ìyá èkìtì mo ń kí yín o ilé o a máa kó àfojúrí a máa kó àfojúbà alhaji Quadri mo kí ẹ kí ẹ mo lò ẹ lọ́gọ ẹnu o dj balje ayébọ̀bọ̀ mo kí ẹ ẹ kú délé ẹ délé àdúfẹ́ o. gbogbo gbogbo ẹ̀yin olóyè tó kù mo kí gbogbo yín pátápátá o oyè amórí o ẹjọ ẹ jẹ́ káwóyè kan náà fún DJ Bassdee o bá má ṣe bá má ṣe call mi bá má ṣe voice call mi bẹ̀tì mi dà pé ṣé àjẹ́ wàá ẹnjìnì akẹ akẹọlá àjẹwà làbújá tó béèrè mi gan tíkantíkantíkan lánàá òun ló jẹ́ kí n ṣe voice note yìí síta torí mi mọ ọwọ́ aláàjì níkẹ́ ti béèrè o ọwọ́ aláàjì Quadri Hamzat níkẹ́ ti béèrè nǹkan tí ò jẹ́ kẹ́gbọ́n mi lórí afẹ́fẹ́ o ọwọ́ aláàjì ní kí gbogbo ilé ti béèrè o ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ rántí mi tẹ́ ẹ ń béèrè mi ọlọ́run á rántí yín sí rere o ọlọ́run ní gbàgbé gbogbo yín ò bẹ́ẹ̀ ṣe gbàgbé mi ọlọ́run ní gbàgbé ẹ̀yin náà ẹ ṣé o nípa ti ọ̀rọ̀ Mohbad rìsọ́ọ̀tì tó jáde lánàá hmm. ẹ jọ ṣé nu Nàìjíríà náà tí tẹ̀yìn ọmọ Yorùbá kan tẹ̀sí fẹ́ dúró sílé ilé ganan ṣé inú nàìjíríà tẹ́lẹ̀ ti fẹ́ dúró sí lélẹ̀ gbogbo àwọn tán ni wọ́n ṣèjọba ní nàìjíríà yẹn àgàgà nílùú èkó ṣe ló yẹ kákó gbogbo wọn jọ àtàwọn ọba àwọn ọba wèrè ọba síwín tán ni wọ́n jọba lórí ìlú tẹnu wọn ò tó lu àkúkù bí ọmọ ó sọ̀gùn ṣẹ́rà dáradára lọ òun lọ àwọn ọba tá a lá ní ṣé kò sọ́ba lè kó báyìí tí gbogbo ilé fi ṣẹlẹ̀ ṣe ló yẹ ká kó gbogbo wọn papọ̀ àti pírẹ́sídẹ̀ǹtì o àti gómìnà o àti gbogbo wọn o kán kó gbogbo wọn papọ̀ kán da pẹtiró lé wọn lórí kán dáná sun wọn torí aláìní ti gbó èèyàn ni wọ́n wọ́n pè wọ́n lólè síbẹ̀ náà wọ́n gbọ́ ọmọ ẹran gbó àbùkù kàn wọ́n àbùkù kàn wọ́n ní gbogbo àgbáyé wọn mọ̀ àbùkù àbùkù ó kà wọ́n tán náà ṣèjọba ní nàìjíríà yẹn àbùkù kan wọ́n etí wo ló bá yàn ń gbọ́ pé wọ́n lọ wú òkú ọmọ lẹ́yìn ìgbà tó pọ́jọ́ mẹ́sàn-án tán sí kán sọ pé wọ́n rí kankan tó pa òkú tìmọ́tíù ó mà níyọ ọjọ́ tó lò níbi tádédọ́yìn tó lọ rí mọ̀ kán tó lọ wú mọ́mì mi kan mo sọ fún mọ́mì mi kan lé ní department ẹ̀ tí ló wà nọ́ọ̀sì ni. No, ògbóǹtarìgì náà sí ni ó ní bòkú sì pé twenty years tọ́ bá fẹ́ ṣe ṣe ṣe pati ọlọ́gìnà ló ń jà bí kẹ́mẹ́mù wọ̀rẹ́fà wọ̀rẹ́fà tẹ́ ló ń jẹ́ ó ní wọ́n sì máa ṣe fún ayé ayé ayé àwọn ìjọba nàìjíríà ṣe pòlùtù bẹ́lẹ̀ iná ayé ayé wọ́n ṣe bàjẹ́ bẹ́lẹ̀ ó ga o. Ah, olórin yẹn ní mi nítara mi mi ní ṣàṣedànù mi ní bàtàrà mi tì àwọn ìjọba àwọn ìjọba àwọn tọ́nà ṣèjọba ní nàìjíríà wọ́n tọ́ra wọn jẹ́ wọ́n bàtàrà wọn tì wọ́n ti ṣàṣedànù gbogbo gbogbo àwọn tó lọ́wọ́ lórí ọ̀rọ̀ mohbad iṣẹ́ gbogbo wọn wọ́n máa gbàdájọ́ wọn láìpẹ́ láì jìnnà ni àwọn tó tún kùkù rọ́tọ́ tó wá gbé fún wa. Okay, lórí ọ̀rọ̀ pathology àbí mẹ́mọ́lé tó tún wá kúkúrọ́ fún rìsọ́ọ̀tì tó tún jáde lánàá yìí báyé bá ń jáyé bọ̀rún bá ń jẹ́ ọ̀run àárọ̀ wọn ò tẹ̀ ní san wọ́n alẹ́ wọn gan ò ní dáa ọ̀sán wọn ò ní dáa alẹ́ wọn ò ní dáa ikú ìyá tó fi pa Mohbad òun ló máa pa wọ́n tọmọtọmọtọmọ fúnra wọn báyìí wọ́n á dúró sílé ayé wọ́n á máa fojú ara wọn rí ìyá ara wọn níbẹ̀ ni gbogbo àwọn tó tún kù kúrọ̀ a mọ̀ pé àwọn kan ló wà lẹ́yìn oró tóró fi ké àwọn náà tó kù kúrọ̀ fún wa kì í ṣe bí wọn o nǹkan tó fọn sínú fèrè nǹkan tó ní kí fèrè wọn fọn òun náà náà fọn síta o òun náà fọn síta ìròmìròmì wọ́n ní wọ́n ní ẹni tó ń dó lórí omi onílù tó lùlù fún ó wà nísàlẹ̀ omi ẹni tó ti wà nídìí pé kí Mohbad kọ petition lọ lọ sí station kan du petition ẹ̀ kan gùn sábẹ́ kápẹ́ẹ̀tì ẹni náà tí ò jẹ́ kán ṣe DNA test tí ò jẹ́ kárógù tó ọ̀rọ̀ ikú tó pa Mohbad ẹnì kan ṣoṣo náà òun ló ti wà nídìí ọ̀rọ̀ ọ̀rọ̀ patiọ́lọ́gì tán ti bá káàkiri tẹ àyẹ̀wò tán tán gbé jáde lánàá yìí bẹ́ẹ̀ kẹ́ni ń rántí o ikú gbogbo wọn á burú ju ikú Samuel Doe ikú wọn á burú ju ikú ikú ọba ẹrọdù ikú gbogbo wọn á burú ju ikú Farao àtàwọn ọmọ Egypt tó ṣègbè sínú òkun pupa kí ló dé kí ló dé wọn wá wẹlẹ ìyá wọn ní gbogbo ìlú káwọn tó ń ṣèjọba ní nàìjíríà kan wá wẹlẹ ìyá wọn ní gbogbo ìlú pé pé wọn tó nǹkan kan ojúbà mi ti fún ìjọba nàìjíríà o ẹ̀yin ọmọ yorùbá ilé yá ẹja lọ àlè dúró sínú ilé mọ́ ìyá ilé ti pọ̀ jù kí ló dé kí ló dé ah mo mọ̀ pé bó pẹ́ bóyá bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo ni òótọ́ máa le bá hmm. tẹ́lẹ̀ iṣẹ́ bá ti ń jìyà ẹ̀ṣẹ̀ èyà nírí wọn mọ̀ nígbà tán bá ti ń jìyà ẹ̀ṣẹ̀ wọn àti bàbá Fálànà o àti bàbá Fálànà ẹ tó bá jẹ́ pé ọba Ẹlẹ́gùṣì náà tó bá jẹ́ pé lóòótọ́ ló lọ́wọ́ nínú ẹ̀ àti Sanwó-Olú o tó pera àti Sanwó-Okú tó ń pera ẹ̀ ní Sanwó-Olú gbogbo wọn wọn á jìyà wọn á jẹwé ya níwájú Ọlọ́run ìdájọ́ Ọlọ́run ló dẹ̀ jù mo mọ̀ pé lórí ọ̀rọ̀ Mohbad bó pẹ́ títí akólòlò á pé bàbá ṣé orí ìwọ bọ́ọ̀sẹ̀ ní tiẹ̀ ìwọ bọ́ọ̀sẹ̀ olórí burúkú láyé ẹ oṣù kamọ ní bọ́sì pọ̀nà ẹ mọ́ irú àná nìsín tó gbọ́ rìsọ́ọ̀tì tó jáde lórí ọ̀rọ̀ ọmọ ẹ ṣe ló yẹ kó jára ẹ sí ìhòòhò kí gbogbo ayé máa béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe é kó sọ pé ọ̀rọ̀ Mohbad ló mú ẹ̀yà wèrè bẹ̀tẹ̀ ó máa jáde síta wá sọ̀rọ̀ láta nọ́mbà ẹ̀ ó máa jáde síta wọ́n kúkú ti kọ́pọlọ ẹ̀ lọ aporífu ẹ̀ ló ń rìn káàkiri aporífu ẹ̀ ló ń rìn kiri aporífu ẹ̀ Wùmí pẹ̀lẹ́ o oníṣẹ́ ẹ̀ ó ń jẹ́ gbogbo ibi tó pín òbò tó pín transformer ẹ̀ dé àtàwọn tó àtàwọn tó bá ń wégbó tó bá ń digbó tó tó bá tó bá wọn ń tà á a mọ̀ pé àwọn ló wà àwọn ló wà nídìí ọ̀rọ̀ yìí bẹ̀tẹ̀ ojúdọ̀ máa ti gbogbo yín gbẹ̀yìn ni a mọ̀ pé àwọn ló wà lẹ́yìn ẹ àwọn ló wà lẹ́yìn àwọn ló wà lẹ́yìn darosa àwọn ló wà lẹ́yìn àdúrà àwọn ló wà lẹ́yìn ìyá Mohbad torí kádúrò ọ̀rọ̀ yìí báyìí gbogbo àṣírí takàndẹ̀ wá tú tán tú yìí tí àwọn ìjọba yín gan gbègbèsè lórí àṣírí àṣírí tó tú ṣé wọ́n gbé gbèsè ọ̀rọ̀ yín kọ́gùnkọ̀gùn kọ́gùn ni wùmí àtàwọn àtàwọn tó ṣe léègbé lẹ́yìn ẹ àtàwọn tó fẹ̀yìntì àmọ́ pé ó ní baba nígbẹ́jọ́ kọ́gùnkọ̀gùn kọ́gùn lọ́rọ̀ ẹ àtiwọ́ lọ́rọ̀ Mohbad akọ́gùn síbì kan àdẹ̀mọ́ pé ibi ayọ̀ ló máa kọ́gùn sí ètò tí mo ní kí n dá sí nìyẹn ìṣe tí gbogbo yín ṣe ń gbomi jẹ́ lójú àwa obìnrin látàná nìsín oníkálukú kúrọ oníkálukú kúrọ bí ẹ̀fọ́ ẹni tómi jẹ́ bọ́ lójú ẹni tára ẹ̀ ń gbọ̀n ó ń gbọ̀n iṣẹ́ tá a ṣe dàdàmú tá a ṣe fọ̀rọ̀ ọmọ Mohbad tá a fi ṣe ìdààmú dàrúdàpọ̀ sáárín gbogbo àgbáyé ìdàrúdàpọ̀ tó máa dà ságbada yín ó máa dùn eléyìí lọ́pọ̀ lọ́nà ìlọ́pọ̀ nílọ́po lọ́nà ìlọ́po ni bó ṣe rí nìyẹn ẹ ẹ ẹ ẹ ẹ wà á rọ́lọ́ ọba mi bíbá ẹ ẹ ríṣẹ́ tọ́lọ́ ọba fi Babangida ṣe Babangida á gbẹ́ ihò á rì yàn mọ́ láàyè ẹni tí ò kú ó lè kó wọ́n dẹ̀dẹ̀ yàn kó rì í mọ́lẹ̀ láàyè ṣèbí àtọwọ́ àtọwọ́ àtagbára ẹ̀ tó níbà ẹ̀ agbára kan mà wá tó ju agbára lọ tó fà jùlọ wọ́n ṣé ó gbádùn ó gbádùn láìfọ ẹ báyìí ṣé ó gbádùn owó ẹ báyìí ilé ayé lóníkàlùkùkù ti máa lẹ́ máa gbèrè iṣẹ́ tó ṣe lọ kó tó dé ọ̀dọ̀ ọlọ́run bó ṣe rí nìyẹn aláàjì ẹ jọ mo fọlọ́n bẹ̀yìn ẹ bá mi play kíní mi bó tẹ̀dẹ̀ ṣe lé lẹ́ máa play kẹ́ máa tún play kíní mi mọ́ kò sí kò sọ́wọ́ mi bẹ́ẹ̀ mọ́ ẹ jọ ṣàbá mi gbélé e síta ẹ ṣé o mo dúpẹ́ o a tún máa gbúrò ara wa láyọ̀ àtàláfíà o bye for now. ẹ ṣeun ìyá èkìtì. tẹbi tara tòjú lùmọ̀ ó tún ti o. ẹ wá gbé tó kan. mọ́rìmí àjànsoro ti bá wa sọ̀rọ̀. tẹbi tara tòjú lùmọ̀ ó tún ti o. ẹ wá gbé tó kan ọ̀tọ̀ tó fà o. ètò alálùbáríkà. ẹ kú iṣẹ́ o ọlọ́run wà pẹ̀lú yín o ọlọ́run fún yín ṣe o ara àwọn tó máa ń gbọ́ ètò ní abẹ́lẹ̀ ni èmi ò California lèmi wà o. girama làwa náà o gbogbo náà la máa ń gbọ́ àdè máa ń fèsì sórí ọ́díò ránṣẹ́ nítorí àsìkò tí èmi pẹ̀lú yín ó yàtọ̀ nísìnyí aago mọ́kànlá àárọ̀ ni èmi wà ń sìn nígbà tí èmi ń gbọ́ ètò yín lọ́wọ́lọ́wọ́ báyìí tó dẹ̀ máa dàbẹ́ pé bóyá rò lẹ́yìn lẹ́yìn ti bọ́ sí i ṣe rí àwọn èèyàn mi àwọn àbúrò wa tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí sí pé gbígbé ìyá Mohbad àti mi lọ sí ẹjọ́ máa dàbẹ́ ni pé èèyàn ń gbé olè lọ bá ọ̀gá olè a mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kán sì gbé wọn lọ ilé ẹjọ́ náà kán gbé wọn lọ sílé ẹjọ́ nítorí pé eléyìí fojú wọn nǹkan tí wọ́n sọ ni wípé ìyá Mohbad ó sọ pé bàbá Mohbad ló ní kí brown boy kó lọ gún Mohbad pa máa sá lọ a lè tún gbọ́ débi tí ìyá Mohbad ti sọ pé bàbá Mohbad ló rán yàn pé kán lọ gún Mohbad pa a lè gbọ́ débi tí Wùmí náà ti sọ pé kí bàbá Mohbad má pa Liam bí wọ́n ṣe pa ọmọ ẹ̀ Mohbad a lè tún gbọ́ níbi tí Wùmí ti ti sọ pé ẹjọ́ wọn ò rí nǹkan tó pa Mohbad bàbá Mohbad ní òjẹ́ pọ́n rí nǹkan tó pa Mohbad torí pọ́n tètè lọ sí tó kó ẹ̀bí ẹ̀ lé bàbá Mohbad lórí nígbà tíjọba ò kó ẹ̀bí lé tí ò tí kó ẹ̀bí lé bàbá Mohbad lórí kọ́gbọ́n lọ sílé ẹjọ́ ló dá o wọ́n máa darí wọn ò darí á sì ní àkọọ́lẹ̀ ẹ má ká fojú wo pé ìyá tó wà ní Ìkòròdú yẹn ò tó jẹ́ olórí agbẹjọ́rò níbi tí wọ́n ti ń wíregbè nísìnyí àwọn ò fẹ́ ṣe bí abiamọ gẹ́gẹ́ bí ìyá tí ó ṣe ìdájọ́ Timothy àwọn dẹ̀ ti gbàgbọ́ pé gbogbo tíyan bá ṣe ló lẹ́sàn-án o àwọn náà lọ́mọ dẹ̀ lọ́mọ ọmọ o ẹ má jẹ́ ká fìyẹn wò ó adájọ́ tó lè dá ti bàbá Mohbad lórí wípé wọ́n bà wọ́n ní orúkọ jẹ́ ó lè yàtọ̀ sáwọn o èmi sì fọwọ́ sí pé kí bàbá Mohbad kan gbé wọn lọ ilé ẹjọ́ o èmi fọwọ́ sí o nǹkan tó dáa ni ọlọ́run àdẹ́gbà fún wa ọlọ́run àdó tì wá mo bẹ́ẹ̀ náà dẹ ṣe ń ṣe ọlọ́run ọba Elédùmarè á ṣètọ́jú ti nínú àtàwọn ọmọ yín o ẹnìkan kò dẹ̀ ní kàgbákò ó dẹ̀ máa ṣe é ṣe ní agbára ọlọ́run kọ́ gbé wọn lọ ní pàtàkì o ọgbọ́n ilé ẹjọ́ ní pàtàkì o kò fojú wọn pé adájọ́ mi ò ní dáre kò fojú wọn adájọ́ mi á dá dáadáa nítorí pé eléyìí ní èrè máa jẹ́ mi nìṣó èmi dẹ̀ tún nígbàgbọ́ kan ṣe rí àsìkò kan sì máa dé ní agbára ọlọ́run torí ọlọ́run tóbi jàre ẹ̀dá lọ ṣe rí gbogbo àwọn tó wà ní orí tí wọ́n gbàgbọ́ òdì tí wọ́n jọ mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ó ṣiṣẹ́ pé kanú ọlọ́run sì máa lò àwòrán tó yà ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ burúkú yẹn ń ṣẹlẹ̀ òun lè ti yà pamọ́ sínú fóònù ẹ̀ tó fóònù ẹ̀ yà tẹ́ pé ń jọkàn ẹ̀mí ọlọ́run á fọwọ́ kan ọwọ́ ọlọ́run á fọwọ́ tọ́ lọ́kàn á ju àwòrán yẹn síta kò sí tọ́lọ́run ò lè ṣe ó dẹ̀ ṣeé ṣe náà kẹ́pẹ́ nǹkan kan ti lè wà lọ́wọ́ bá Mohbad táwọn èèyàn kan máa jù sí wọn tó máa dàbí jókà ẹ̀yin ẹ nítorí ọlọ́run tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí máa parí ẹ̀ ẹ kọ́ sílẹ̀ ó léyìí wọ́n dá wọn ọ̀dá àwọn tí wọ́n ń tẹ́ tó ń purọ́ ẹni tó ń purọ́ fún ò bá mọ̀ ẹni tó ń parọ́ mọ̀ pé òun ń parọ́ ẹ̀yin fẹ́ rò pé àti òun mi o àti ìyá Mohbad àti gbogbo àwọn tó wà ní ọ̀rọ̀ ìyá àtàwọn ọlọ́pàá àwọn náà mọ̀ ìpérò làwọn pa even ẹni tó ń ṣe àyẹ̀wò tó kù bá kú sọ pé ní pathologist òun náà mọ̀ ìpérò lòun ń pa náà. Ah, ọ̀rọ̀ yìí ti fojú wọn ó dẹ̀ dá bọ́n ṣe ṣe yẹn tó ń bá ṣe bẹ́ẹ̀ báwo lọ́nà yìí fẹ́ tún náà ṣe rí wọn. ṣé bóun náà ló sọ pé yọ́tò tí ń ṣiṣẹ́ máa yẹ nǹkan tó bá ṣẹlẹ̀ sókùú wò láti bí ogún ọdún òun ò tí ì ru ti Mohbad rè tí wọ́n lọ ra pósí pákó sọmídọ́lọ́rọ̀ ṣé bóun náà ló sọ bẹ́ẹ̀ tó gbé òkúta nípele ìpele bí ìgbà téèyàn ń ṣe dẹ́kìnì ilé onípẹ̀tẹ́ẹ̀sì mẹ́wàá ẹgbẹ́ òkúta rìbìtì téèyàn ò rírú ẹ̀ rí tó wá gbélé orí ìpele kìíní gbà tán sọmọ tán lẹ́yìn ìgbà tán da ẹ̀pẹ̀ wọ́n tún gbélé òkúta rìbìtì ìpele kejì tíyẹn wá dàbí dẹ́kìnì ilé ṣé wọn náà ló fẹnu ẹ̀ sọ bẹ́ẹ̀ pé òun ò rírú òun náà tó sọ bẹ́ẹ̀ yẹn náà kò mọ̀ pé òun tún múra òun ni so ọ̀rọ̀ ti fojú wọn nítorí pé ńgbà tẹ́jọ́ bá bẹ̀rẹ̀ ní pẹrẹwu nígbà tóun ti lè sọ pé ńgbà táwọn ń wú òkú wọ́n wá pe àwọn tí yóò sin òkú wípé ẹ̀yin tẹ́ ń gbókúta rìbìtì lórí òkú bí ìgbà tó ṣe pé bíríkìlẹ̀yà tó fẹ́ kọ́lé nìyí talẹ̀ tó ràn yín iṣẹ́ talẹ̀ tó fún yín ní ìmọ̀ràn talẹ̀ tó sọ pé ẹ máa gbókúta lé lórí ibì kan náà ṣàtìlọ́rùkúta rìbìtì ọ̀rọ̀ ti lójútùú àwọn tí wọ́n ń rojọ́ fún náà ti mọ̀ wọ́n kàn ń ṣiṣẹ́ pé wọ́n fẹ́ gbàbọ̀dì ni ṣùgbọ́n kò sí bí èèyàn ṣe lè ṣe tó nà ọlọ́run ti ṣèyanu ó dẹ̀ ti ṣe kí bàbá Mohbad gbéya Mohbad àti Wunmi lọ ilé ẹjọ́ ló dáa o bó ṣe jẹ́ nìyẹn ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. ṣe bóyá tó sí tọ́lù o. tọ́lù tọ́lù. kò ṣe bóyá tó sí tọ́lù o. nínú ètò kẹtí. Alhaji Quadri ẹ kúrọ̀lẹ́ ṣe rí ọ̀rọ̀ tá à ń bá lọ justice for Mohbad mo fẹ́ tún wá rìpọ́n wa padà sẹ́yìn nígbà tí wọ́n lọ ṣó tán dé ṣe mọ̀ pé according to Primeboy ó ní Mohbad pé ọmọ yẹn ní ọmọ àlè and if it is true pé ọmọ yẹn lóòótọ́ ọmọ àlè ni tí Wùnmí náà dẹ̀ mọ̀ nínú ara ẹ̀ pé lóòótọ́ òun doubt paternity ọmọ yẹn tendency wà kí Wùnmí pé ẹni tó lọ́mọ kó sọ fún pé bọ̀bọ́ yìí à ń pẹ̀rọ ìlówó ọmọ àti ńlá ronú bódà kó ti ń fura o because mo mọ orú èèyàn tí Wùnmí jẹ́ àríra one on one but irú èèyàn tí Wùnmí jẹ́ mo ti rí nínú ọ̀rọ̀ ìsọ̀rọ̀ sí ẹ̀ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta she is an aggressive person nítorí mú bàdì pé ọmọ ẹ lọ́mọ àlè ní mọ́tò tẹ́ndẹ́sì wà pé mùmí á ti mẹ́sàgì ọkọ kọ́ ẹ tó lọ́mọ yẹn pé aláyẹ̀wò àbọ̀bọ̀ yìí ó ti mọ nǹkan tá a sì ti lè fi jóná o now eh, spending sọ fún mi pé òun ò rí kankan gbàtàn tí sóde tán wà lé ṣe rí Wùnmí lè má jẹni tó tó parí iṣẹ́ Mohbad I keep saying it ṣe rí iṣẹ́ yẹn substance ó wà nù kọ́tọ́ ṣe fún bra ida kí wọ́n fi substance sínú hanky kó fi bò nímú dragnet yẹn drag yẹn kó affect kíní irin ẹnu staircase that is number one torí according to nurse ó ní màtó òun dídò òun rí bàtò òun ba lifeless tí nọ́ọ̀sì bá dé lóòótọ́ tó rí máàkì lára Mohbad asọmọrọ but substance máa wà táwọn tí bàbá tó lọ mọ́ ń rán wá spendi ò lè sọ fún mi pé òun ò rí kankan ó kàn ń ṣọ̀rọ̀ sọ ni now àwọn yẹn lè wọlé wá àwọn náà fẹ́ ṣe perfect job wọn ò ní fẹ́ gun wọn ò ní fẹ́ yìnbọn fún un wọn á lo substance fún un ọmọ yẹn lè ní extra life kí sọ́tàsì yẹn má take ẹ̀mí ẹ̀ instantly òun ló fi wà lẹ́ńlẹ̀ tí wọ́n rí i pé ó ń jàporó ló fi pe outsider nurse pé kó wá fún lábẹ́rẹ́ nọ́ọ̀sì administer abẹ́rẹ́ olóhùn tún fẹ́ lọ ra àwọn oògùn kan ń ta before her arrival òun ni Wunmi ti gún ní nǹkan tó gùn yẹn pé kó máa bá tiẹ̀ lọ tẹ bá rántí gbàtí nọ́ọ̀sì lòun padà dé òun rí tí wọ́n rọ́ mi lé lórí who knows bóyá omi tí wọ́n fi ń flush ẹ̀jẹ̀ lọ because kì í ṣe pé bá ọkọ̀ dá mi kọ́ọ̀pù kan lé lórí ó ní wọ́n ń rọ́ omi lé lórí wọ́n ní bó ṣe máa ń ṣe nìyẹn tó bá ti faint so ọ̀rọ̀ yẹn ó nítumọ̀ kẹtù wá gbọ́ òun mi tún wá sọ nígbà tí pressure pọ̀ fún gbà yẹn wípé òun mọ àwọn tó ṣekú pa ọkọ òun but òun ò lè sọ̀rọ̀ nítorí wọ́n threat wọ́n wà after life òun who are those people ìyàmbá náà tún jáde sọ̀rọ̀ ó ní jòsí ló rán àwọn èèyàn lọ indirectly kẹ́lí mọ̀ pé outsiders wọlé yẹn tí ìlú ohun mi wọlé tó wọlé kì í ṣe ọ̀sẹ̀ kan lẹ́yìn show alẹ́ sunday mójú monday mójú tuesday lọ́rọ̀ ẹ̀ ṣẹlẹ̀ which still down ṣá wà ń bẹ̀ spending wà ń bẹ̀ àdúrà wà ń bẹ̀ díje bámi wà ń bẹ̀ so gbogbo wọn wà in connection to one another ni ẹ wá ní gbọ́rọ̀ yìí kò tí ì fúyẹ́ fún wa láti rí justice bọ̀dẹ́ pé Nigerian police eh, Lagos State Police division tó wà nù kéèsì yẹn gbogbo wọn pátápátá inú awo lọ́rọ̀ jọ wà báwo ni wọ́n ṣe ní gbèsè ẹ̀yìn ara wọn torí ẹni tó jáde tó wá sọ nísìsiyìí pé bàbá Mohbad ọmọ tó yẹ kó sí ṣé Darusha jẹ́ fámìlì bàbá Mohbad ni àbádúrà tó ti dìnnà sí pé bàbá Mohbad kì í ṣe bàbá òun àwọn ò ṣe pé àdúrà ọ̀dà ń gbà yẹn pé wá ọ̀rọ̀ tó sọ yìí kò sọ̀rọ̀ ń bẹ̀ o bàbá yìí bàbá yìí máa jẹ́ o lọ lọ bàbá yẹn tó máa fi gbé yẹn wọ̀ ní station tọ́lọ́pàá tún sọ fún pé ṣé bàbá ẹ̀ kọ́ lẹ́ni tóun tó kọjá lẹ́gbẹ̀ẹ́ yìí tó ló mọ̀ kí bàbá òun ni òun kọ̀ kí wọ́n ni imagine so ọmọ ọlọ́mọ ó ti pa ọmọ bàbá oníbàbà so kéèsì yẹn gbọ́dọ̀ continue ni kéèsì yẹn ó gbọ́dọ̀ continue ni so bàbá bàjẹ́ ni màá bá lọ́rọ̀ kọ́ má panic but kọ́ bá lọ́ọ̀yà wọn sọ̀rọ̀ àwọn àṣírí kọ̀ọ̀kan ṣì wà tí wọ́n sì máa máa fi tó lọ́ọ̀yà létí láti fi file case nígbà tí ẹjọ́ bá dé criminal court ṣẹ́rí inquest tó lọ yẹn àmọ́ èmi rí pé rádaràda ni aláàjì ẹ̀jẹ̀ má bínú ṣé wọ́n tún fix another date fún corona inquest ni ẹjọ́ mo fẹ́ mọ̀ ẹ ṣe gan ẹ máa bẹ́ tó bọ̀. ph radio ẹ káàárọ̀ o ẹ kúṣẹ́ o ẹ kúṣẹ́ takuntakun ọlọ́run á kún yín lọ́wọ́ o wájúkọ̀dúrè e. iṣẹ́ oníṣẹ́ kò ní dà lórí tọmọtọmọ tẹbítẹbí taratara o àwọn olóyè wa pátápátá of king rich radio a kí kú oríire o oyè amọ́rí o um, ayé bọ̀bọ̀ ẹ ṣé dj babs ẹ ṣe ẹ kú iṣẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín i appreciate yín ṣẹ́rí um, ẹ nídìí láti play voice note yìí sórí afẹ́fẹ́ torí ìmọ̀ràn ni bàbá Mohbad kí wọ́n jọ̀wọ́ kí wọ́n torí Ọlọ́run kí wọ́n gbà wá. kán lọ sí èkìtì wọn padà kán lọ sunkún bá ọba wọn ní èkìtì kán ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ fún wọn kán ṣe àlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ fún wọn nǹkan tí bàbá Mohbad mọ̀ nípa wípé àwọn ti mọ ẹni tó pa ọmọ àwọn kí wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún ọba wọn níbẹ̀ yẹn. then káwọn náà nẹsẹ̀ síta ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti kúrò ní kinní o ó ti kúrò lójú lásán o nísìnyí wọ́n ní wọ́n ti sanwó fún nọ́ọ̀sì pé wọ́n ti nọ́ọ̀sì ò gbọ́dọ̀ wá sí nàìjíríà mọ́ ṣé nọ́ọ̀sì ti kúrò ní nàìjíríà báyìí. pé nọ́ọ̀sì ti kúrò ní nàìjíríà báyìí kò dẹ̀ sẹ́ni tó mọ nọ́ọ̀sì àtàwọn tó wà ń bẹ̀ nígbà tí wọ́n tí wọ́n pa Mohbad so kéèsì yìí ah kéèsì ńlá ni kò ń ṣe kékeré béèyàn bá ṣe ń lo tìjọba náà ló máa lo ti dúdú pẹ̀lú ẹ̀ kí bàbá Mohbad bó máa lọ sílé oníṣàngó níbi tí wọ́n ti ń rán ṣàngó àrá sáwọn èèyàn ní gbogbo ẹni tó bá wà ń dínkù ọmọ ẹ̀ kára lọ bá wọn kó lọ bá wọn lálejò kí Ṣàngó lọ bá wọn fún wọn lálẹ́ kó lọ bá wọn lálejò níbikíbi tán bá wà torí tó wà nílẹ̀ yìí o ó ti kúrò ní ọ̀rọ̀ sùtánà bíbélì mi ni mo gbòjúlé o eléyìí ti kúrò bẹ́ẹ̀ o ó ti kúrò bẹ́ẹ̀ yẹn mo páàkì tẹ́lẹ̀ ni láti lè fi jẹ́ pé kẹ́ lè gbàláyé mi mo ti mò ń lọ bí so ẹ bá wa bá bàbá Mohbad sọ̀rọ̀ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti kúrò ní kékeré o àdúrà tó bá máa má dúrà lọ kàn máa mú lọ kò séyìí tó kàn wá and i'm sure pé kò séyìí tó kan bàbá Mohbad gẹ́gẹ́ bí bàbá Mohbad ṣe sọ wípé àní gbogbo ẹni tó bá wà ń ikú ọmọ yìí kó fojú balẹ̀ ẹjọ́ kí mubad Mohbad stand firm on his feet kán dúró ṣinṣinṣin lórí ọ̀rọ̀ wọn wọn gbọ́dọ̀ yí padà wọn ọ̀dẹ̀ gbọ́dọ̀ bá ìkọ̀kọ́nú wọn àti ya mubad. àti gbogbo wọn wọn gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ torí lẹ́yìn eléyìí wọ́n máa fi nǹkan bá wọn sọ̀rọ̀ ni tó bá dẹ̀ ti fi nǹkan bá wọn sọ̀rọ̀ hey ló bá tán ṣẹ́ríbi tọ́mọ olórí burúkú ọmọ àdánù ọmọ òfò Wùnmí yẹn ọmọ tí ò ní jèrè ayé ẹ̀ tí yẹ ò ní jèrè àti bàbá ẹ̀ ṣẹ́ríbi tó yí ọ̀rọ̀ lọ́ba ẹ̀ mi ò lè sùn o mi ò sinmi o inú mi ò dùn mọ́ ajíkọ̀dúrì inú mi kò dùn mọ́ látìgbà tí ọmọ olórí burúkú yẹn ti sọ̀rọ̀ inú mi ò dùn mọ́ o inú mi ò dùn mọ́ rárá ọkàn mi ò balẹ̀ mo jí láàárọ̀ yìí mo wà ní bathroom mo ní Mohbad ò máa gbọ́dọ̀ lùsì kẹ̀ wọ́n máa gbọ́dọ̀ pọ́mọ yìí gbé wọn máa ní pàgbé ọlọ́run ò ní jẹ́ kó pàgbé lágbára ọlọ́run because tó bá ti lè fi pàgbé gbogbo àwọn yúùtù yẹn náà wọ́n máa mú páńkọ̀ọ̀kan èyí tán bá ti rálù báríkà lára ẹ̀ wọ́n máa mú wọn kọ̀ọ̀kan wọ́n máa mú wọn pa ni wọ́n máa máa mú wọn pa ni wọ́n máa sọ wọ́n dẹ̀dẹ̀ ẹ̀ tán kó sínú àgò tán mú páńkọ̀ọ̀kan nǹkan tán fẹ́ ṣe nìyẹn a lè sọ pé Tinubu ò rí gbogbo tó ń ṣẹlẹ̀ ó rí ó rí wọ́n jọ wà ní kákọ́ọ̀sì kan náà ni ọlọ́run kó gbà wá lọ́wọ́ àwọn ìjọba wa yìí tó bá jẹ́ Buhari ló wà ń bẹ̀ ni àá ti rí ìdájọ́ ṣebí ńgbà tí Timothy ṣebí Buhari gan sọ pé òun ní interest lórí kéèsì yẹn wọ́n dẹ̀ make sure parí ìdájọ́ lágbára Ọlọ́run èyí ni <coughs> èyí ni Fálànà máa fi ṣàṣemọ nínú ìgbésí ayé yìí torí pé kò ní wí ní kéèsì yìí Ọlọ́run ọba á dá ojú tì í á ṣẹ̀sìn ẹ̀ tó ń gọ́ máa bá wọn kó èrè nínú ẹ̀sìn yẹn tó wà lẹ́yìn eléyìí ló máa fi ṣàṣemọ tí òfin ní tí òfin ní rí rí nǹkan rere ṣe láyé mọ́ ẹ jọ ẹ bá bá bàbá Mohbad sọ̀rọ̀ kán má bàrà jẹ́ bọ́n ṣe ń bàrà jẹ́ àwa náà ń bàrà jẹ́ mo sunkún sunkún sunkún ìgbà tó ń bá Bukky Jease sọ̀rọ̀ lánàá mo sunkún sunkún sunkún mi rẹ́ ni gbèmí lẹ́kún níbi iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi bá bàbá Mohbad sọ̀rọ̀ kan ṣọkan ọkùnrin torí tí wọn bá ṣe ọkàn ọkùnrin ìrẹ̀wẹ̀sì á bá ọkàn wọn wọn á dẹ̀ wọn á dẹ̀ wọn á dẹ̀ gbogbo tí wọn ń sọ yìí wọn máa relax lé wọn lọ́wọ́ ni jọ torí Ọlọ́run kàn ṣọkọ ọkùnrin Ọlọ́run á dúró sí wọn Ọlọ́run á tú wọn lọ́kàn Ọlọ́run á ṣàánú bàbá Mohbad á ṣàánú gbogbo àwọn táwọn á á fún wa ní justice lórúkọ ọlọ́run ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run ẹ kú iṣẹ́ o. káàrọ̀ gbogbo ilé ẹ káàrọ̀ aláàjì o ayé bọ̀bọ̀ mo kí gbogbo yín o ẹ kúṣẹ́ takuntakun ọlọ́run lọ́ba ẹlẹ́sàn ló bá mi san yín lẹ́sàn olóore ẹ kú gbogbo èyí tó tún lọ yìí báyìí ó lágbára o ó lágbára o aláàjì ó ní agbára ó lé o. Hey bàbá Mohbad ń sọ̀rọ̀ báyìí mo sì ń já mi lójú báyìí mo sì ń sunkún pé kí leléyìí kí ló dé àwọn èèyàn ò bẹ̀wò ọlọ́run omi ọmọdé ẹ ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ jíǹjìn di ayé ẹ̀ ló ti kọ́ ọ́ bọ̀ bàjẹ́ ló ti kọ́ ọ́ bọ̀ nǹkan tí ò dá báyìí ah, kò wá le ju nígbà tó ti dà báyìí ní sì tí bàbá ti mọ̀ ń pé Wùmí ni òun la àwọn pààyàn pààyàn ṣé bí àyè ọmọ ni bàbá gbé fún àyè ọmọ ni bàbá fi ilẹ̀ pẹ̀lú ẹ̀ àti àlè tó wọlé tó wá pa àti wùmí kí bàbá kó mọ pariwo nípa àyè ọmọ lòún gbé lòún fi ilẹ̀ pẹ̀lú wùmí àyè ọmọ tòun lòún fẹ́ gbà padà òun ò gbòkú lọ́wọ́ wọn ohun tó ṣe kán wá kán jáde kán sọ wọ́n ṣe ṣé gbà wọ́n ṣe yanjú ẹ̀gbà kán jáde kán kán mọ kán mọ ṣàlàyé mọ̀ ṣàlàyé tó ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí le ẹ́ ó ti fojú hàn gbàgbàgbàgbà pé wọ́n fẹ́ fọ ọlá ọwọ́ fi gbá ọlá owó fi gbá ọwọ́ ọlá fi gbáyàn lójú leléyìí kò dáa báyìí ẹ́ kò síbi tí wọ́n eléyìí ti ń ṣẹlẹ̀ kò sí ibi náà tí wọ́n eléyìí ti ṣẹlẹ̀ kò bójú mu gan kò ṣe gbọ́ létí ìlú tó ní ọba tó ní ọba tó ní ìjòyè ah ìlú sì gbà méjì ìlú gbà méjì fún wọn lẹ́kọ̀ọ́ yìí o ìwé ò lè ṣẹlẹ̀ kò tẹ̀ sí ìlú ní tẹ̀tí ìrírí ní tìgbọ́rí káṣí kí gbogbo kan hàn kedegbe báyìí kán sì máa fọwọ́ bo gbogbo ẹ̀ mọ́lẹ̀ kán sì lọ́ọ́ jókòó ọmọ ní kò kàn wọn ìbáyìí ọmọ ni bàbá filẹ̀ pẹ̀lú pẹ̀lú ìyàwó ẹ̀ ẹ́ wàtí kò ti gbà tí wọ́n ti fẹ́ ṣàlàyé ohun tí ó pọ̀ ọmọ kán dá àyè ọmọ ẹ̀ padà fún àyè ló fi ilẹ̀ pọ̀lú wọn tí kankan ò ṣe wọn ní kankan ò ṣe fún ìgbà sọ pé kò ṣàárẹ̀ eré ò fọ kankan ò ṣe ẹ̀dùn òdùn kankan ò ṣe ẹ́ àyè ọmọ tó gbé kalẹ̀ pẹ̀lú Wùmí kí Wùmí dá àyè ọmọ padà fún bàbá tí o bá ti lè ṣàlàyé ohun tí kú tó pa ọmọ náà gbogbo òṣì tí ń ṣe yẹn ìlú Èkó yẹn náà ló ti gbélé wọn ṣe gbogbo ẹ̀ ìlú èkó tí bàbá náà ti rí gbogbo dájúsáká ọ̀rọ̀ báyìí bí ibẹ̀ yẹn náà ló ti gbélé mọ̀ ṣe gbogbo ohun tí ń ṣe nítorí ọ̀rọ̀ náà kódà àtàná tí mo ti gbọ́ báyìí ń fọ́ mi di ibi tí mo ṣe wà yìí ni ẹ eyín fọ́ mi báyìí ni ọlọ́run kókó má dààmú wa ẹ kú iṣẹ́ ọlọ́run ó fún yín lókun àtagbára o gbogbo àwa náà tí àsìwá gbọ́rọ̀ yìí sọ́kàn ọlọ́run ó ló bá gbogbo wa gbé ọlọ́run olódò ti wà ló sì wá kún wa nítorí òun ló lágbára ju gbogbo nǹkan lọ gbogbo wọn sọ pé èèyàn kan ló wà lẹ́yìn òun èèyàn kan ló sí lẹ́yìn ọlọ́run ju gbogbo wọn lọ ọlọ́run fojú aṣebi fi hàn àfi tó bá jẹ́ pé kò sí àfihàn náà ni lóòótọ́ àfihàn tó wà yẹn kò sí lẹ́yìn alábòsí kò sí lẹ́yìn alábòsí ojú alábòsí ó hàn inṣàlá o. àkókò fàdídìí alhaji hamsat quadri ẹ̀ka lẹ́sà o a kú weekend mo kì àti dj bajé nínú studio ń bẹ̀ lẹ́ni o ẹ kú iṣẹ́ náà ẹ kú àwọn ọmọ ènìyàn ṣe dúpẹ́ lọ́wọ́ yín o voice note mi alẹ́ yìí kò ní pọ̀jù kó bá ṣàṣe jẹ́ ẹ bá mi release ẹ̀ fáwọn aráyé kó wọn gbọ́ ọ̀rọ̀ ìyànjú kan ni mo fẹ́ gba ẹbí abóṣìdè àbáyàdé àbíagbá tí ẹ bá wà lórí ilẹ̀ alàyè bóyá tí wọ́n bá listing tí wọ́n bá gbọ́ voice note tiwa títí alẹ́ ọlọ́run lè fọwọ́ tọ̀ wọ́n láyà kàn pé abóṣìdè àbáyàdé fake mother to Mohbad pẹ̀lú àbúrò ẹ̀ tó jáde tó ń jọ ná owó ẹ̀jẹ̀ bóyá ọlọ́run lè fọwọ́ tọ̀ wọ́n ẹ bá mi pílẹ̀ fún wọn. mo kí gbogbo ẹbí QH rédíò lápapọ̀ lápapọ̀ nítorí kò sí táǹtì mo lè máa ma fi dárúkọ ní kálukú látòrí àwọn grandma wa grandpa wa ẹyẹ kìíní títí dé orí ẹyẹ kẹjọ mo kí yín ẹ ṣeun ìyá mi ìyá Èkìtì ẹfún ṣetán aníwúrà mò ń sọ lórí program pé ó ti pẹ́ tí mo ti gbóhùn yín ah, eh, ẹ jọ̀ọ́ ẹ Ọlọ́run ẹ bá wa dá sí voice note ti alẹ́ yìí o ìyá èkìtì ẹfún ṣetán aníwúrà mo kí yẹn kọjọ mẹ́ta mà gbogbo diaspora nǹkan bẹ ẹ bá wa kí wọn alájẹ má bínú fún second program tẹ ṣe lé ní ọ̀sán yìí. ẹ má bínú wípé mo sọ̀rọ̀ mo ṣépè fún Wùnmí a lè máa bá a lọ báyìí gẹ́gẹ́ bí mo ṣe sọ a lè máa bá a lọ báyìí aláàjì ọ̀rọ̀ yìí ti ń kọjá bíi kẹ́ẹ̀vù ní ilé parọ́ fún yín tí òdodo ọ̀rọ̀ bá dé ẹjẹ́ àsọ ọmọ ìdádẹ́mọ̀ tó bá kọ́ tó bá lóun òṣogun kà mọ́ ṣẹ́ni tó máa jẹ́wọ́ ṣó máa jẹ́ ni ohun tó jẹ́ kí n ṣépè fún Wùnmí kí n ṣépè fún abóṣìdì àbáyàdé pẹ̀lú òun àti àbúrò ẹ̀ tó mọ òtítọ́ tó sì torí owó ẹ̀jẹ̀ tán pín fún un tí ó lè ṣe òtítọ́ kí òtítọ́ kó dẹ̀ mú ó sọ di òmìnira ó tó mú mi ṣépè fún wọn ni wípé mo padà wọ́ọ̀ṣì program Bukky Jesse kan ní àná ni o ǹjẹ́ bílẹ̀ pé Wùnmí ó dẹ̀ wọ program yẹn ó dẹ̀ ń ṣépè fún Bukky Jesse Wùmí dẹ̀ ń ṣépè fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń jà fún justice for Mohbad ó dẹ̀ ń ṣépè fún wọn ó dẹ̀ ń ṣépè fún ọmọ wọn. Wùmí ni ẹni tó jẹ́ pé téèyàn bá jí láàárọ̀ ní aago márùn-ún àbọ̀ kí ẹni kó tó lọ tutọ́ ẹnu ẹ̀ dànù ó yẹ kéèyàn wọn ìpè fún Wùmí kó wọn ìpè fún ìyá tó bí Wùmí kó wọn èpè fún abóṣìdì àbáyàdé kó wọn èpè fún ìyá àbúrò abóṣìdì àbáyàdé yẹn náà kó wọn èpè fún àdúrà tá à ń pè ní èpè yẹn kó dẹ̀ wọn èpè fún dàóṣà èpè ló yẹ gbogbo wọn yẹn ẹ má jẹ́ ń parọ́ fún yín ọ̀rọ̀ yìí ti ń kọjá bíi kẹ́rù ẹ má jẹ́ àparọ́ fúnra wa Alhaji Hamzat Quadri ọ̀rọ̀ yẹn ti kọjá bíi kẹ́rù ẹ wo gbogbo owó tí abóṣìdì àbáyàdé ń jẹ òun ní yorùbá pè é òun ló ń jẹ lóòótọ́ òun ló bí Mohbad but ìyá wèrè àjẹ́ èmèrè apanijayé ní abóṣìdì àbáyàdé ẹ̀jẹ̀ Mohbad dẹ̀ máa bèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀jẹ̀ Mohbad ó máa bèrè lọ́wọ́ abóṣìdì o á bèrè lọ́wọ́ àbáyàdé mi ì parọ́ fún yín ẹ jọ̀wọ́ gbogbo ẹni tó bá mọ ìyá tó bí Abọ́sẹ̀dé tá à ń pè ní ìyá Mohbad ìwà ọwọ́ ẹni kò jẹ́ ká pè ní ìyá Mohbad mọ́ àbáyàdé àbóṣìdí àbáyàdé ni àbíagbá gbogbo ẹni tó bá mọ ẹbí ẹ tó mọ ìyá tó bí ẹ jọ̀wọ́ ẹ bá wa pè ìyá yẹn ìyá tó bí Abóṣìdí àbájáde ẹ bá wa pè wọ́n ẹ bá wa pè wọ́n nítorí bí màmá àgbàlagbà ẹ bó ṣe lajú wọn sílẹ̀ tí wọ́n dẹ̀ ń wo ohun tí àbóṣìdì àbáyàdé tó ń ṣe kò dára wọn àtàbúrò ẹ̀ ẹ pè wọ́n kẹ́ tètè bá wọn sọ̀rọ̀ nítorí èyí èpè tó ń lọ sí ọgbà ẹ̀wọ̀n yẹn kò sẹ́dà ọlọ́kan tó máa dá dúró ohun tó lè dá dúró pé kó má wọ ọgbà ẹ̀wọ̀n láti kóòtù tó ti máa wọ́n fún un òun ni pé kó tètè la ẹnu ẹ̀ kó sọ fún yẹ pé ìyá òun ti òun lọ sí oko parun oko parun tóun ò ní padà bọ̀ òun ò dẹ̀ fẹ́ lọ àfi kóun yà tètè jẹ́wọ́ fáwọn aráyé nítorí ìpè mọ gbogbo ikú tó pa ẹ̀gbọ́n ẹ̀hún abóṣìdì àbáyàdì ó mọ ikú tó pa ọmọ ẹ̀ o. Wùnmí ló gbé e lọ sí ọ̀dọ̀ ọba Elégùṣì wọ́n lọ múlẹ̀ fún wọn wọ́n ní kí wọ́n má ṣàlàyé ṣé ẹ rí tẹ́ ẹ bá wá ṣàlàyé ìfún kan ká ti wà ní pé ẹ parọ́ parọ́ parọ́ kéèsì wa lọ padà fífọ̀ yín ẹ lè lu ọdún kan sí méjì tán kí Wùnmí máa fi pa yín dànù Wùnmí ló máa pa Búṣìdì Àbáyàdé pẹ̀lú èpè Wùnmí ló máa pa yín dànù á pa tán gan sẹ́f àbúrò yẹn gan sẹ́f àbúrò yẹn tó jáde tó sọ̀rọ̀ lé nìyẹn Wùmí ló máa pa á ẹ má jẹ́ àparọ́ fúnra wa òdodo ni mo sọ fún yín kẹ́yà tètè tẹ́ tí yín sílẹ̀ alájẹ má bínú ohun tó jẹ́ kí n ṣépè fún Wùmí léni lọ́pọ̀lọpọ̀ nìyẹn ẹ jọ̀wọ́ alájà Hamzat Quadri ẹ tún bá wa pé dáàdi Mohbad níbi tí ọ̀rọ̀ yìí gbé dé báyìí àwọn ẹ̀gbọ́n dáàdi Mohbad lọ́kùnrin lóbìnrin tàbábúrò wọn títí tí wọ́n tún fi jáde lọ sí kóò tán lọ prepare fake autopsy fún wa ká tó wá dènà pé fake autopsy result yẹn kò ń ṣe títí wa àfi ká conduct another autopsy result jáde nǹkan kan ṣojú àwa fẹ́ nìyẹn ládẹ ti sọ fún wọn gbogbo àwọn ẹbí bàbá Mohbad yẹn kó jáde àgbóhùn kankan nínú wọn and then dájú Mohbad ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ nígbà tí ọ̀rọ̀ kú Mohbad kọ́kọ́ ṣẹlẹ̀ ọba kan ní Ìkẹrẹ́ Èkìtì ẹni wọ́n wá wá sí Èkó sí Ìkòròdú níbẹ̀ láti ìgbà yẹn a gbọ́ ọ̀rọ̀ ọba yẹn mọ́ bó tiẹ̀ ṣe lọ́bọ́ ń yọjú sí ni ọba ń pè yín ni àwọn èèyàn yín nínú ilé gangan sef ní Ìkẹrẹ́ Èkìtì ìhàwó lẹ́kọ́ sí wọn àgbọ̀rọ̀ àwọn èèyàn kankan wọ́n tiẹ̀ ní pé yẹ́sì láti Èkìtì irú ìdílé aláyọ̀ wa ní QH rédíò dádì Mohbad ààrí èèyàn kankan tó ń pè ní Èkìtì ààrí èèyàn kankan tó ń pè láti Ìkẹrẹ́ Èkìtì igbóhùn tiẹ̀ ní ẹbí bàbá Mohbad wẹ́dà ọ̀tàn mọ́ wọn o wọn kàn jọ wà ládùúgbò àgbọ̀n kankan irú ìhàwọ̀ lẹ kọ sí àwọn èèyàn tó wà nínú ilé ní Ìkẹrẹ Èkìtì yín bàbá Mohbad ẹ fi yèdínú ṣe gbọ́ ẹ gan ẹ tètè ẹ sán ṣòkòtò yín mọ́dì ẹ gbé ẹrù yín káwọn èèyàn kan bá lè sọwọ́ pọ̀ kán gbé ká yín lórí dáadáa nítorí àwa àwa àní dákẹ́ o gbogbo ohun tó dẹ̀ yẹ ká ṣe pátápátá lókun àti agbára gbogbo ẹ̀ là ń ṣe ẹ jọ ẹ torí Ọlọ́run ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin ẹbí bàbá Mohbad ní Ìkẹrẹ́ Èkìtì ẹ dìde ẹ ràn wọ́n lọ́wọ́ ọba Ìkẹrẹ́ Èkìtì ẹ ràn bàbá Mohbad lọ́wọ́ ẹ jọ̀wọ́ orí adé ẹ jọ̀wọ́ ẹ ràn bàbá Mohbad lọ́wọ́ ọ̀rọ̀ tèmi ní àṣálẹ́ yìí kò ní jù báyìí lọ Alhaji Hamzat Quadri ẹ ẹ tó lọ lọ́hùn ẹ bá mi dìlífà fún àwọn èèyàn kí wọ́n gbọ́ kó fi ṣe ọgbọ́n nítorí ẹ̀kọ́ là ń kọ́ ikú Mohbad ẹni tí ò bá mú un kó fi ṣe ọgbọ́n nínú ìgbésí ayé ẹ̀ ajẹ́pẹ́ ni ò lè gbọ́n mọ́ ní ìlànà obìnrin burúkú ènìyàn ò lè gbọ́n ẹ ṣeun gan ó dàárọ̀. ẹ wá gbé tó kan àrà ọ̀tọ̀ tó fa kíkì o. a jẹ́ pé tó bá tún di lọ́la lágbára Ọlọ́run á tún máa tẹ̀síwájú lórí àkótún ètò yín ètò wa eléyìí ní people's opinion àwọn èèyàn ti sọ oríṣiríṣi wọ́n dẹ̀ ti sọ nǹkan tí wọ́n fẹ́ sọ gbogbo tí wọ́n dẹ̀ sọ òun náà láti gbọ́ a pé ní abala yìí kan náà tó bá di ní ọ̀la lágbára Ọlọ́run á tún máa pàdé lórí ẹ̀ ẹ ṣé gan ni o tí ẹ̀ ń gbọ́ wa láti ìkànnì QH Radio Studio.